وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته هذا بي درس واتي أفواسي أولي إلى النبي صلى الله عليه وسلم lọ sí ìlú sham pẹ̀lú ẹ̀gbọ́n bàbá rẹ̀ ibẹ̀ ni wípé àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sáà níbi sallallahu alaihi wasallam nígbà tí anabi fi lọ sí sham àti bí àwọn tí wọ́n jẹ́ àwọn àgbà nínú àwọn tí wọ́n ti ka atawrat nínú àwọn tí wọ́n jẹ́ àwọn síwájú àwọn yahudi àwọn nasara bí ẹbí wọn ṣe rí anabi sallallahu alaihi wasallam tí wọ́n sì rí àpẹẹrẹ níyàn èyí tó ti bá pàdé nínú tírà wọn eléyìí ló ṣokùnfà tí àbúráhìb yìí tó rí anabi sallallahu alaihi wasallam tí ó fi sọ fẹ́gun àbá rẹ̀ pé kódà Ànábì sallallahu alaihi wasallam padà lọ sí ìlú Maka kó má gbé ká Ànábì sallallahu alaihi wasallam dé àwọn ìbùbùn Ṣáàmù nítorí pé àwọn Yahudi tí wọ́n bá rí Ànábì sallallahu alaihi wasallam wọ́n lè fi aburú sí látara pé kíni látara pé wọ́n máa bínú ìjẹ́ Ànábì Ọlọ́run tí ó fẹ́ sọ̀rọ̀ sí Ànábì sallallahu alaihi wasallam so ibi láti sùn ní ìjọ yẹn tí a wá gbé látòrí ìṣẹ̀lẹ̀ míì tí ó ṣẹlẹ̀ nígbà tí Ànábì sallallahu alaihi wasallam tí anabi ti wà ní bí ọmọ ogun ọdún ó lé díẹ̀ ìṣẹ̀lẹ̀ eléyìí òun náà ni àwọn olùkọ́tọ̀ tí wọ́n pè fún wa ní helpful fodol eléyìí ó ṣẹlẹ̀ pé ní maka gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé kí islam tó dé oríṣiríṣi nǹkan làwọn ọmọ dánwò oríṣiríṣi ọ̀nà ni wọ́n fi ń ṣe àbòsí fúnra wọn wọ́n máa ń ṣe aburú fún yẹn pé ẹni tí ó ti lágbára ẹni tó bá ti jẹ́ ọ̀lẹ àwọn èèyàn wọn máa yàn jẹ wọn máa ṣe aburú fún un so eléyìí gẹ́gẹ́ bí afa wa al-Mubarakfuri gẹ́gẹ́ bí sọ fún wa nínú tíra wọn ipe <clears throat> ibi ar-Rahiq al-Makhtum wọ́n ní wa fi shahri dhil-qa'da ala ithri hadhihi al-harb wọ́n ní ogun kan ṣẹlẹ̀ nígbà yẹn bó tẹ̀ jẹ́ pé tí òjá sọ̀rọ̀ nípa ogun yìí ni pé yàní ìsinádù ogun yẹn yàní kò lálàáfíà pé ànábì sallallahu alayhi wa sallam pé ànábì bá wọn jà nínú ogun yẹn wọn náà ni wọ́n ń pè ní harbul fijar so wọ́n ní lẹ́yìn harbul fijar yìí ipe nínú oṣù dulqaada ipe àwọn kan àwọn ọ̀ràn márùn kan yàní àwọn àwọn ìdílé márùn kan nínú ìdílé Quraysh wọ́n pa wọ́pọ̀ wọ́n panu pọ̀ lórí pé kí àwọn ní ìfọwọ́sowọ́pọ̀ ipe gbogbo aburú gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ ṣàbòsí fún àjòjì ni nílùú maka yìí tó bá jẹ́ pé ara maka náà ni àbíkó ta ni pé àwọn àwọn márùn yìí àwọn ìdílé márùn táwọn sì máa gbé ogun ti irú ẹni báwọn táwọn sì máa bá ẹni tó lẹ̀tọ́ àwọn máa bá gba ẹ̀tọ́ rẹ̀ padà àwọn tí wọ́n jọ fọwọ́sowọ́pọ̀ yìí àwọn náà ni Banu Hashim àwọn tí wọ́n jẹ́ àrọ́mọdọ́mọ Hashim wa Banul Muttalib wa Banul Muttalib àtàwọn Banul Muttalib wa Asad àti Banu Asad wa Banu Zahra wa Banu Taym àwọn márùn-ún tá a kà yìí àwọn ni wọ́n fi ọwọ́ sowọ́pọ̀ pé a kẹ́nikẹ́ni kó máa ṣàbòsí fẹ́nìkan so kí ló fà á tí wọ́n fi fọwọ́sowọ́pọ̀ ìṣẹ̀lẹ̀ kan òun náà ni ó ṣẹlẹ̀ òun náà ni pé arákùnrin kan nínú láti zabid ìran arákùnrin kò sí kìí sara arákùnrin yìí sara maka ìmọ̀ tajà ìmọ̀ rajà ni ìmọ̀ sòwò káàkiri ni so ó wá sòwò wá ìlú maka níjọ́ kan washtaraha minhu al-As ibn Wa'il as-Sahmi ìkànnì àwọn ará maka tó jẹ́ àwọn tí wọ́n jábẹ́nu gánbẹ́ wá rajà lọ́wọ́ ẹ̀ nígbà tó wá rajà lọ́wọ́ rẹ̀ wa habita anhu haqqahu kò wá fún ní ẹ̀tọ́ rẹ̀ kò sanwó rẹ̀ fún so kò sanwó rẹ̀ fún látara pé àwa la nílẹ̀ àwa ń tá a bá ṣe òun náà la ṣe ṣùgbọ́n tí ìṣẹ̀lẹ̀ yìí wá ṣẹlẹ̀ arákùnrin yìí arákùnrin yìí fọ̀sáàdá àlẹ́hí bíbáni abduldar ó wá lọ lè bá àwọn ìran àwọn fámìlì abduldar wàbáni makhzum wàbáni jamh wàbáni saham wàbáni adi àwọn tá a sọ yìí ó wá lọ bá gbogbo wọn yẹn pé kán wá ṣàánú kán gbà wọn ẹni ìrajà lọ́wọ́ òun kò sì fẹ́ fún un ní owó òun máa ń falẹ̀ ní ẹ̀kẹ́rì tó láhù wọn ò tiẹ̀ dá wọn ò yà sí wọn ò dá lóhùn. fàálà jabala abi kubais ó wá lọ gun òkè kan tó wà ní maka tánpẹ ní jabalu abi kubais ó wá gun òkè yìí wàdà kára dọ̀la mẹ́tàhù ó wá pariwo pé tọ ẹgbà mi o wọ́n fẹ́ fọ́ lágbá mi lójú ni o wọ́n fẹ́ sàbòsí fún mi ni o torí pé èmi sọmọ yìí náà fẹ́ sílẹ̀ yìí sí ونادى من يعينه على حقه وابل سيبي بكيتاني وصانو تبان بيتون قدا فمشى في ذلك الزبير بن عبد المطلب زبير أما عبد المطلب يعني يتوجه ọ̀kan nínú àwọn ẹ̀gbọ́n bàbá anabi sallallahu alayhi wa sallam òun ló wá dìde wà lọ́lẹ̀ bá arákùnrin yìí hatta ijtama'a alladhi mada dhikruhum àwọn tí a dákọ̀ wọn yìí àwọn márùn-ún tí wọ́n jọ kójọ yìí ó wá kó gbogbo wọn jọ fi abdullahi ibn ra'isu bani taym wọ́n wá kóra wọn jọ sí ilé abdullahi ibn jada'an tó jẹ́ pé òun ni eléré àwọn fámìlì eh, taym àwọn bànú taym ṣùgbọ́n tí wọ́n wá kóra wọn jọ lọ́jọ́ tá à ń sọ yìí watahalafu wata'aqadu wọ́n wá jọ wá jọ gbé àdéhùn wọ́n sì jọ fẹnu kò wípé ala alla yajidu bi makkata mazluman min ahliha aw min ghayriha illa qamu ma'ahu hatta turadda alayhi mazlamatuhu wípé àwọn ò gbọ́dọ̀ rí àwọn ò fẹ́ rí kí ẹnì kankan ẹni tata fún ní maka yálà kó jẹ́ pé ará maka ló ṣàbòsí fún un ni àbí kó jẹ́ pé àwọn ẹlòmíín náà ti sọ ará maka ló ṣàbòsí fún un ni àbí káwọn ó dìde káwọn ó gba ẹ̀tọ́ rẹ̀ padà fún un summa qamu ila al-As ibn Wa'il as-Sahmi lẹ́sẹ̀ kan náà òun náà ni wọ́n bá dìde wọ́n bá lọ sọ́dọ̀ al-As ibn Wa'il tó jẹ́ pé òun ló rajà lọ́dọ̀ az tí ò fẹ́ fún un ní owó rẹ̀ fantaza'u minhu haqq zabidi wa dafa'u ilayhi pé wọ́n lọ lè bá wọ́n bá gba ẹ̀tọ́ arákùnrin lọ́wọ́ rẹ̀ wọ́n wá gbé wọ́n gbé fún padà ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ànábì sallallahu alaihi wasallam sọ fún wa pé ànábì lé níbi ogún ọdún nígbà yẹn waqad hadara rasulullah sallallahu alaihi wasallam hadha al-hizb ma a'malihi ànábì sallallahu alaihi wasallam òun náà wà papọ̀ pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ ọ̀nkù rẹ̀ tí wọ́n jẹ́ ẹ̀gbọ́n bàbá rẹ̀ ní ìgbà yẹn ànábì náà jókòó pẹ̀lú wọn ó wà pẹ̀lú wọn tí wọ́n fi jọ gbé àdéhùn yìí ìpè àwọn ó máa ṣe àwọn ó máa ìrànlọ́wọ́ fún ẹnikẹ́ni tí àwọn èèyàn bá ràn lọ́wọ́ táwọn èèyàn bá ṣe àbòsí fún àwọn sì máa bá gba ẹ̀tọ́ rẹ̀ آه، إليه تسليه وقال بعد أن أشرفه الله بالرسالة لأن النبي صلى الله عليه وسلم تدو جيسة عارف وقودهم ونان يا نبي صلى الله عليه وسلم باهم وفاقه آه، يدي جيسة مجرد بي يأتي في نقوي لأن النبي وادو جيسة الله سبحانه وتعالى رنسي آه، النبي واصنين حديث ورين في أولا لا فيها في النبي لقد شهيت في دار عبد الله بن جرعان حلفا ما أحب أن لي به حمر النعم ولو أدعى به في الإسلام لا أجبت anabi ní òun bá wọn péjú pésẹ̀ òun bẹ́ẹ̀ nílé abdullahi ibn jadaan ní ọjọ́ tí àwọn jọ fẹnu kò ìpè a ẹnikẹ́ni tó bá ṣàbùsí fún àwọn ìjọba àwọn ìjọba dìde àwọn ìjọba gba ẹ̀tọ́ rẹ̀ ni anabi ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sóhun ibi tí náà òun dùn dé ibi tí ó tẹ̀wọ̀n lọ́rùn dé kọ́lá tí wọ́n bá fi rọ́pò pé ọ̀dà gbára ń kún mí pupa kó má bá wọn kẹ́ kó má bá wọn ṣe tí wọ́n ṣe yìí ànábì ní kọ́dà òun ò ní gba rànkúnmí òun ò ní ma tọ́jú rànkúnmí yín tó ń fẹ́ ṣe yìí nǹkan ńláńlá nǹkan rí ni òun bá wọn ṣe ànábì ní wàlà òdà àbíhí fil islam la ajab ànábì ní kọ́dà tí wọ́n bá tún pè òun sí irú rẹ̀ nínú islam èyí pé a afẹ́ kóra wájọ àwọn tí a bá ti rí pé wọ́n ṣàbòsí fún a máa ràn wọ́n lọ́wọ́ a máa ṣàánú wọn a máa bá wọn gba ẹ̀tọ́ wọn padà ànábì ní bá pè òun sí irú ẹ̀ nínú islam la òun tún dáhùn irú pẹ̀ bẹ́ẹ̀ so látara délé àríkẹ́ ànábì sallallahu alaihi wasallam láti bàtà ànábì kó tó dà ànábì gbogbo wa jàǹdùkú ìwà fáńlé ìwà àfọwọ́lágbẹ́ni lójú ìwà àṣejàǹbá fún yàn ìwà àṣàbòsí láti pé kò sínú wa ànábì sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ ni pé ànábì gan ní tó ń pẹ̀lú àwọn tó jẹ́ pé wọ́n mọ̀ sànú àwọn tó bá ṣàbòsí fún gẹ́gẹ́ náà ni gbogbo àwùjọ a bá rí i pé àbòsí pọ̀ ń bẹ àwọn àkàn lè kóra wájọ kájọ fẹnu kò pé ẹnikẹ́ni tí a máa sàánú rẹ̀ a sì máa gba ẹ̀tọ́ rẹ̀ fún un nítorí fẹ́ jọrú eléyìí ní àwùjọ wa tí ọ̀pọ̀lọpọ̀ táwọn èèyàn ń ṣe òun náà ni ìtàwọn èèyàn máa ń pè ní vigilante tí wọ́n làwọn kóra àwọn jọ wípé àwọn máa ṣọ́ àdúgbò àwọn oníjẹ́ kó lè ọjà àmọ́ àbúrú tó wà ń bi àwọn táwọn sọ yìí ọ̀nà tí wọ́n ń gbà ṣe ọ̀nà tó tún ní ọ̀nà ẹbọ nù ni ọ̀pọ̀lọpọ̀ nù wọn wọ́n ní oògùn tí wọ́n dè mára wọ́n ní òǹdè ọ̀pọ̀lọpọ̀ nù wọn wọ́n ní àfọ̀ṣẹ wọ́n ní àwọn pàró léṣiríṣi ṣe pé òun náà ni wọ́n máa fi ṣàgbà tí wọ́n fi sọ́ta so eléyìí nísìnyí wọ́n fẹ́ ṣiṣẹ́ tó dáa wọ́n fẹ́ ṣe àǹfààní fún aráàlú àmọ́ wọ́n tún wá sí kíni wọ́n tún lọ kóra wọn sí inú ẹbọ látara rẹ̀ tabari àwọn tí wọ́n bá ní agbára tí wọ́n bá lè ṣerú nǹkan báyìí látara pé wọ́n níbọn wọ́n ládàá wọ́n sì ní agbára láti lè jà tí ò ní jẹ́ pé wọ́n wọ́n lo agbára èṣù kankan láti lè máa fi ṣe ìṣúra so eléyìí ó lẹ́tọ̀ ó sì bá a mu nínú sunna anabi sallallahu alayhi wa sallam anabi bá wọn tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ anabi náà bá wọn ṣe kọ́lá nígbà tó tún di ìgbà ìsìláàmù tánabi tún di òjíṣẹ́ tán anabi ò rìgírẹ́tì pé àmúṣe á bá wọn ṣerú nǹkan báyìí anabi ni wọ́n bá tún pè òun sírú ẹ̀ nínú ìsìláàmù anabi ni òun náà tún ṣe látara délé yìí òun náà ni النبي صلى الله عليه وسلم sallallahu alayhi wa sallam padà sọ fún anu hadith kan ó ní unsur akhaka zaliman aw mazluman anabi ní ran ọmọ ìyá rẹ lọ́wọ́ ọmọ ìyá rẹ ti ń ṣàbòsí ràn án lọ́wọ́ ọmọ ìyá rẹ ti ń ṣàbòsí ràn án náà lọ́wọ́ ọ̀rọ̀ yìí dàrú mọ́ ọ̀pọ̀lọpọ̀ yẹn lójú pé àbó láti ẹni tó ṣàbòsí lọ́wọ́ a mọ̀ pé àmọ́ ẹni tí wọ́n ṣàbòsí fún lọ́wọ́ ẹ ànábì ní àbó ṣe han ẹni tí ó ṣàbòsí lọ́wọ́ ni pé tá a kó fọ ọkọ̀ yẹ̀dẹ̀ yìí ànábì ní ó gba lọ́wọ́ mú òun níjó rábòsí ṣe fáwọn èèyàn mọ́ àbòsí tó ti ṣe ẹgbàá ẹ gba ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ ẹ gbà lọ́wọ́ rẹ̀ ẹ gbé fún àwọn tí ó ní so eléyìí inú àwọn ẹ̀kọ́ tó wà nínú ìgbésí ayé anabi sallallahu alayhi wa sallam ni síwájú kó tó dòjíṣẹ́ bánabi ṣe ń lo ọ̀dọ́ rẹ̀ nu ọ̀pọ̀lọpọ̀ yẹn lónìí ń lo ọ̀dọ́ rẹ̀ báṣubàṣu tó bá padà yá ìwà ní ìgbà ìmọ̀ ní àtúbà so tútúbà tó túbà náà da lóòótọ́ àní ò da àmọ́ anabi ò ní gbogbo eléyìí táwọn á sọ pé àgbà ìmọ̀lá anabi fi ṣe so anabi gbogbo gba rẹ̀ Allah subhanahu wa ta'ala ó sọ ó fi sọ rẹ̀ sọ kó ní gbogbo àwọn aburú yìí so eléyìí òun náà ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nígbà tí anabi sallallahu alayhi wa sallam tí anabi ti tójú bọ́ tánàbí ti tó iṣẹ́ máa ṣe gẹ́gẹ́ bí òjíṣẹ́ gẹ́gẹ́ láti tánàbí tó dòjíṣẹ́ lóòótọ́ àwọn tí wọ́n mójútó ànábì àwọn tí wọ́n jẹ́ bàbá bàbá rẹ̀ àti àtọ̀yìn tó jẹ́ ọ̀nkù rẹ̀ tí wọ́n mójútó ànábì sallallahu alaihi wasallam wọ́n ṣègbìyànjú àmọ́ ńgbà tí ànábì ti dé tó ti tó máa ṣiṣẹ́ tánàbì ti tó máa tó ti lágbára níwọ̀nba àríkí ànábì sallallahu alayhi wa sallam iṣẹ́ tá ànábì yìí ṣe òun náà ni pé ànábì máa dáná jẹ kọ́dà kí ànábì tó kú ní ọ̀dọ̀ àwọn bànú Sa'ad lọ́dọ̀ Khadija tí ó fún ànábì lọ́yàn ànábì máa dáná jẹ pẹ̀lú àwọn tí wọ́n máa dáná jẹ ńgbà wọn torí pé ànábì sallallahu alayhi wa sallam kò jogún kankan kò bá kankan lẹ̀ lọ́dọ̀ bàbá rẹ̀ táà sọ pé yóò wá tó débi pé a gbọ́dọ̀ sí kíni a ní iṣẹ́ kankan tá a máa ṣe mọ́ so ànábì dáná jẹ pẹ̀lú àwọn tí wọ́n jọ múyàn lọ́dọ̀ ní Bani so nígbà tí ànábì wá padà sí ọ̀dọ̀ màmá rẹ̀ ní Makkah so eléyìí náà lànàbí náà tún ó tó kọ̀ntínú láti máa ṣe àfáàwá alùbárakọ́ wọ́n jẹ́ kó yé wa pé ànábì máa dáná jẹ fún àwọn ará maka nígbà yẹn aláàkọ̀rọ̀rì tó jẹ́ pé owó péréte kan òun náà ni wọ́n máa ń fún ànábì sallallahu alaihi wasallam òun náà ni yàní díẹ̀ nínú dínárì báyìí ni wọ́n máa ń fún ànábì tó jẹ́ pé lásìkò tá a wà yìí wọ́n ní ó súnmọ́ ká ní aṣọ́ọ̀tù òun náà máa ń sọ fún anabi sallallahu alayhi wa sallam tí anabi máa fi dáná jẹ ní ìgbà yẹn so káwá dáná jẹ yìí kẹ́ anabi sallallahu alayhi wa sallam ti dáná jẹ yìí ó nílẹ̀ nínú hadith wípé kò sí òjíṣẹ́ kan tí Allah subhanahu wa ta'ala ó gbèsè rán àyàfi kó jẹ́ pé a rí nínú tàn rẹ̀ pé ó dáran jẹ so gẹ́gẹ́ bí anabi sallallahu alayhi wa sallam ó sì jẹ́ kó yé wa anabi ní ma min nabiyyin illa wara'aha pé kò sí anabi kan tí ó gbèsè àríkárí kó náà so tá eh, a bá ti rántí kankan àrántí ìta àrántí anabi shuaib àrántí anabi musa alayhi masalam so eléyìí àwọn ọ̀jọ̀gbọ́n wọ́n jẹ́ kó yé wa pé hikima tó wà ń ni pé kí allah subhanahu wa ta'ala ó fẹ́ ó fi kọ́ wọn ìpẹ́ ah, ìwọ tó máa da àwọn èèyàn jẹ àwọn tí wọ́n lọ́lá jù nínú àwọn ẹ̀dá tí Allah subhanahu wa ta'ala lọ́dá àwọn èèyàn wọ́n ló fẹ́ máa dà wọ́n jẹ́ àwọn mànàbí Adam wọ́n ló fẹ́ máa dà wọ́n jẹ́ kọ́kọ́ dẹ ẹranko wò ná káwọ́ bó ṣe dẹ ẹranko tí yẹn bá wá dẹ ẹranko tó láàánú ẹran tó láàánú dábàá tó fún wọn lóúnjẹ lásìkò tó tọ́jú wọn tí ò jábúrò ṣe wọn irú ẹni báwọn tá a bá gbìyàn sábẹ́ rẹ̀ ajẹ́ pé yóò tọ́jú rẹ̀ jù bẹ́ẹ̀ lọ. so eléyìí òun náà ni nínú ntí anabi sallallahu alayhi wa sallam ti ọkọ̀ọ̀kọ̀ tó ṣe ní iṣẹ́ anabi máa dáná jẹ ni. Ah, ìgbà tí anabi wa bàlágà tí anabi ti lágbára tó ti di ọ̀dọ́ tó ti di ọ̀dọ́ ǹde so anabi ó bẹ̀rẹ̀ sí ṣòwò pẹ̀lú ah, àwọn tí wọ́n jẹ́ àwọn olówó ní maka inú ẹni tí anabi bá ṣòwò òun náà ni asaib ah, ibn abi saib nínú àwọn tó jẹ́ olówó ní maka nígbà wọn bàkàrà náà khayra sharikin lahu so anabi anabi jẹ́ partner real anabi jẹ́ fún un Anabi ò sábúrú fún láàyò járe wà láàyò máa rè ànábì ò bá kò sábúrú fún kò fi dúdú pé òun fún wọn jọ ṣòwò wọn sì jọ ṣe kíni wọn sì jọ jèrè níbi òwò tí wọn ń ṣe so látara ìdílé yìí látara ìṣesí ànábì sallallahu alayhi wa sallam ní maka látara pé ó bá báwọn èèyàn dáná jẹ ó bá báwọn èèyàn ṣòwò kò sábúrú fún wọn òun náà ló fà tó jẹ́ pé kí ni wọ́n wá máa nábì sallallahu alayhi wa sallam níbi àbá ibi ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọ́n máa bi ghayatil amanati wa sidqi wal afaf wọ́n máa pé ànábì ní bàbá fúnpa máa ó láfọ̀ kankan ànábì lódodo kọ́dà ànábì kóra rẹ̀ ń jánu ànábì débi owó lówó ànábì iná ìnàkúnà wa kana hadha hadihu sallallahu alayhi wa sallam fi jami'i majalatil hayat hatta luqiba bil amin so eléyìí òun náà ni ìlànà anábì sallallahu alaihi wasallam anábì ṣe máa ń lò nù gbogbo tí ó bá bá lò kọ́lá bí ó bá kékeré lílò pẹ̀lú àmánà ni pẹ̀lú òdodo ni pẹ̀lú kọ́ra ẹni níjànú ni so ìlànà anábì ti gbajúmọ̀ láàrin gbogbo èèyàn tó jẹ́ pé kọ́lá àwọn ọ̀tá ànábì sallallahu alaihi wasallam tó bá sọ̀rọ̀ nípa ànábì àwọn ò sọ dáadáa nípa rẹ̀ ni wọn ò ní sọ pé bóyá ànábì ní aburú kan tí ó ṣe fáwọn. nínú òwò tá ànábì sallallahu alaihi wasallam ṣe inú iṣẹ́ tá ànábì ṣe tánàbí fi jẹ tí fi mu òun náà látara pé a rí i pé àwọn òjíṣẹ́ àwọn òjíṣẹ́ Allah subhanahu wa ta'ala wọ́n lànà rí kalẹ̀ fún wa wọ́n sì fún wa ní guideline pé bẹ́ẹ̀ ṣe sáré mo ti wá dépò kan ìgbọ́dọ̀ sí ẹ mọ́ àbí ṣe búkan ní màá ṣe tí wọ́n á sọ pé ń ṣe jálàbí àbí wọ́n á sọ pé ń sa gbọ́mọ́là àbí ìṣègùn táwọn máa wá ṣe àwọn ṣe iṣẹ́ àwọn iṣẹ́ ṣírkù ṣe iṣẹ́ àfáàlà ṣe sórí ẹ̀ bá ń ṣe àfa òkú ọmọ sinra bá ń ṣe àfa òkú ọmọ dáná jẹ òkú ọmọ sí àwọn sẹ́mi lóríṣiríṣi tí èèyàn máa ṣe ẹ̀kọ́ ní látara àwọn anabi allah subhanahu wa ta'ala naam nínú àwòtá anabi ṣe anabi ṣòwò pẹ̀lú khadijatu bintu khuwailid radiyallahu anha tó jẹ́ pé khadijatu à ń sọ yìí min afdoli nisa'i quraish sharafan wa malan tá a bá ń sọ ti yìí ni tá a bá ń sọ tówó ni Khadija yìí ó wà nínú àwọn tí wọ́n lówó tó ń sì jẹ́ àwọn tí wọ́n jábìyì nínú àwọn ìran Quraysh bóò ni ànábì sallallahu alayhi wa sallam bóò lànábì sì bá a sòwò ànábì bá a sòwò látara pé kí ni Khadija ó gbúrò nípa ànábì sallallahu alayhi wa sallam ìpè arákùnrin kan bẹ tán pè ní Muhammad wá báyàn sòwò kì í sàbúrú fún yàn kì í sàbòsí fún yàn so látara báyìí òun náà ni Khadija yìí gẹ́gẹ́ bí owó tó ní òun yìí jáde kó fẹ́ sòwò kì í tíwáàbù lọ àmọ́ yìí máa gbé owó rẹ̀ kalẹ̀ fáwọn èèyàn pé tọ́ ẹ lọ fọwọ́ ìṣòwò pàtó wá gbọ́n pa ànábì sallallahu alayhi wa sallam ó gbó fànábì pé kánábì ó lọ fi sòwò ní ìlú Sham so ó dẹ̀ fún ó sì fún ànábì ní kọ́dà ó fún ànábì ní tó da tó pọ̀ ju ntí máa fáwọn ẹlòmíì lọ ní owó látara pé kíni látara ntó gbọ́ àti èrò tó mọ̀ nípa ànábì sallallahu alaihi wasallam. nínú ìrìnàjò ìrìnàjò tí wọ́n kọ́kọ́ ṣe òun náà ni ìrìnàjò tí wọ́n ṣe lọ sí ìlú Sham ìrìnàjò tí wọ́n ṣe lọ sí ìlú Sham yìí ànábì lọ pẹ̀lú ẹnìkan tó jẹ́ ọmọ ọ̀dọ̀ Khadija bintu Khuwaylid radiyallahu anha tí ó kọ̀ rẹ̀ mẹ́ìsàrọ́ òun náà ni orúkọ rẹ̀ ń jẹ́ bàtí wọ́n dẹ́ ọ sí ìlú sàmì wọ́n tà níbẹ̀ wọ́n rà kọ́ra àwọn jèrè ní èrè tí ó tóbi látara pé látara albarka anabi sallallahu alayhi wa sallam so látara délé albarka wọnú ọjà Khadija èrè tí wọ́n yìí ti jẹ tẹ́lẹ̀ wọ́n jèrè tó pọ̀ nígbà tí anabi yóò fi dé pẹ̀lú ọmọ ọ̀dọ́ rẹ̀ yìí anabi yóò wò ó pé èrè lẹ́ẹ̀ máa ń jẹ tẹ́lẹ̀ sọ pé ẹlòmíì ni yóò béèrè lọ́wọ́ ọmọ pé èrè lẹ́ẹ̀ máa ń ta àti tẹ́lẹ̀ yóò wá wo ètò lékún bẹ́ẹ̀ yóò kó sápò ara àti ẹ̀pẹ́ tọ̀ ìtàn máa ń dìlífà náà ni so eléyìí ànábì ò ṣe bẹ́ẹ̀ rárá kò sí nílànà ànábì sallallahu alayhi wa sallam gbogbo tí ń jẹ́ èrè tí wọ́n gbé tán pàdé òun náà ni ànábì sallallahu alayhi wa sallam ló fi jíṣẹ́ nígbà tá ànábì sallallahu alayhi wa sallam tí ó darí Mákà so eléyìí òun náà ni àjò tí wọ́n ṣe pẹ̀lú tánàbí ṣe sallallahu alayhi wa sallam pẹ̀lú ilé ìsárọ̀ so látara ìrìn yìí nígbà tí wọ́n darí ìrìn yìí a rí i pé ìrìnàjò yìí ṣe sábàbí ó ṣe okùnfà bí anabi sallallahu alayhi wa sallam àti khadija mo ṣe di pé wọ́n di ọkọ àti ìyàwó ara wọn so eléyìí òun ni a máa ṣe àlàyé rẹ̀ fún wa lẹ́kùnrẹ́rẹ́ tó bá di dárúsù tó ń bọ̀ ní ìjọ́mẹ́jọ insha so tabalowo a rí i pé ìwọ̀n bá sáà bára wa sọ yìí kò sí tó ní ṣe tó tayọ pé kíni tó tayọ yìí pé kí ni ìgbésí ayé anabi sallallahu alayhi wa sallam kánábí o tó dòjíṣẹ́ ẹ̀rí òun náà là ń sọ bọ̀ yìí nìsín kánábí o tó dòjíṣẹ́ àlè rí epo níbi aṣọ àlà ànábì sallallahu alaihi wasallam àlè rí májà gbọ́ kan àlè rí pé ṣebí wọn náà ti wà báyìí tẹ́lẹ̀ ṣebí wọn náà ṣe wàá lò di nǹkan báyìí nìsín ṣògbogbo eléyìí á rí pé Allah subhanahu wa ta'ala ó fọ òjíṣẹ́ rẹ̀ mọ́ kó ń bẹ́ẹ̀ ó fọ ànábì rẹ̀ mọ́ kó níbi gbogbo àwọn nǹkan báyìí kí ló fà á nítorí pé kí ni iṣẹ́ tí Allah subhanahu wa ta'ala fẹ́ gbére lọ́wọ́ iṣẹ́ tó fẹ́ fi ràn iṣẹ́ tó wúwo ni iṣẹ́ tó lágbára ni iṣẹ́ tó jẹ́ pé èèyàn máa jẹ́ kúdùwà ni èèyàn gbọ́dọ̀ jẹ́ àwòkọ́ṣe ni iṣẹ́ tó jẹ́ pé èèyàn gbọ́dọ̀ sọ pé ọ̀rọ̀ ẹnu wa ni ẹ máa wò ẹ máa wò sí ọwọ́ wa ọ̀pọ̀lọpọ̀ èèyàn lónìí wọ́n máa ṣe dáwà wọ́n máa pèpè ẹni tó ń pèpè lójú ọ̀nà súnà àtàwọn tó ń pèpè lójú ọ̀nà bídà yàní rè pé tí wọ́n máa wí fáwọn èèyàn wọ́n máa sọ dáadáa lẹ́nu àmọ́ wọn ò ní fi ṣe wa wọn ò ní fi ṣiṣẹ́ ṣe so eléyìí kò sí nínú ogun tí àwọn òjíṣẹ́ Allah subhanahu wa ta'ala fi kalẹ̀ ní tí wọ́n fi kalẹ̀ fún wa òun náà ni pé kí ni ká pèèyàn bilqudwa ká pèèyàn pẹ̀lú àwòkọ́ṣe òun náà ló pọ̀jù nínú wa anabi sallallahu wa wa sallam nítorí pé ẹni tí a bá fi wà pé tó bá rí níbi wàá pé bá ti ń ṣe náà ni tá a bá bẹ̀rẹ̀ sí sọ fún ẹni bẹ́ẹ̀ yóò tètè yé yóò tètè mọ̀ pé ah ẹni tí ń ṣe náà ni ó pè mí sí àmọ́ wọn náà ló ń sọ fáwọn èèyàn pé ẹ má ṣe léyìí wọn náà ni wọ́n bá bẹ̀ tó ń yọ kẹ́lẹ́kẹ́lẹ́ lọ bẹ̀ so gbogbo eléyìí kò ní sáǹfààní kankan níbi gbogbo nǹkan tí èèyàn bá gbé lọ́wọ́ so inshallah tó bá dijọ́ mẹ́jọ a sọ̀rọ̀ nípa báwo ni anabi sallallahu alayhi wa sallam àti khadija báwo ni wọ́n ṣe fẹ́ra wọn látara sábàbí owó tí anabi sallallahu alayhi wa sallam bá ṣe látara amánà látara òdodo látara al'afaf tó lára anabi sallallahu alayhi wa sallam so abe allah subhanahu wa ta'ala kúmza sí àlékún ìkẹ́ àti ìgbẹ́ fún anabi sallallahu alayhi wa sallam àti àwọn sọ̀hábà rẹ̀ àtàwọn tó bá tẹ̀lé àtàwọn tó wà lórí sunna anabi sallallahu alayhi wa sallam ila qiyam